ètò wa ètò yín Miliki Express ètò tó Miliki gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ wípé àwọn ìròyìn tó ń gbóná lọ́wọ́ ní agbo tíátà ni mo mú wá fún yín kí n tó lọ fún ìsinmi ráńpẹ́ àwọn yẹ kí n tẹ̀síwájú pẹ̀lú àwọn ìròyìn tó kù ẹ ìròyìn tí mo fẹ́ mú wá nísìnyí báyìí ẹ kò fi bẹ́ẹ̀ jẹ́ kí inú ìyàn dùn dáadáa àgbà òṣèré bàbá wa gbajúmọ̀ olóṣèré Alábí Yẹlò tí gbogbo wa mọ̀ tí wọ́n ti ń ṣeré nínú ẹ̀ka tíátà ti Yorùbá tipẹ́tipẹ́ wá ẹ̀ òun la gbọ́ ìròyìn nípa wọn láìpẹ́ wípé bàbá mà ti ń ṣàìsàn lọ́wọ́lọ́wọ́ báyìí o pé wọ́n ní partial stroke ẹ̀ wọ́n dẹ̀ sọ pé àwọn gan tiẹ̀ tún béèrè owó lọ́wọ́ àwọn ọmọ nàìjíríà rere kí wọ́n ràn wọ́n lọ́wọ́ nítorí àìsàn tó gbé wọn mọ́lẹ̀ yìí ẹ ṣàdàmọ́ pé láìpẹ́ yìí náà amúròyìn wá nípa ti bàbá wa bàbá sùwé àti bàbá wa náà fàdèyí olóró tí gbogbo wọn ń ṣe àìsàn tí wọ́n tiẹ̀ ti rí ìrànlọ́wọ́ láti àwọn ọmọ nàìjíríà àwa ń gbàdúrà fún bàbá wa alábí yẹlò pé kí ọlọ́run kó fún wọn ní àlàáfíà o àmín ìròyìn tó tún kù tí mo fẹ́ mú wá fún yín náà ni ti eh, arábìnrin òrékelẹ́wà gbajúmọ̀ olóṣèré bímbọ́lá ògúnnàwọ̀ tó ti di bímbọ́ àfọláyàn báyìí bẹ́ẹ̀ ni o lórí instagram handle wọn gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ bá ti lọ sí ẹ̀ máa rí abímbọ́lá ògúnnàwọ̀ ṣùgbọ́n nísìnyí báyìí ó ti di bímbọ́ àfọláyàn bẹ́ẹ̀ ni mrs àfọláyàn kí ló ṣe ṣẹlẹ̀ gangan láìpẹ́ yìí wọ́n dé lórí ẹ̀rọ ayélujára ti instagram handle wọn láti sọ wípé wọ́n kàn gbé ẹ̀bí written letter short ìròyìn kan jáde wípé wọ́n ní diary my number two diary of Mercy Aigbe kí ló ló ṣẹlẹ̀ gọ́gọ́gọ́gọ́ wọ́n ṣàbẹ̀rẹ̀ ìròyìn yẹn wò ogun ẹ jẹ́ kí n ṣàmú ní ṣókí wọ́n ní pé nígbà tí wọ́n fẹ́ fẹ́ ọkọ wọn Òkìkí Afọláyàn wọ́n ní pé nígbà táwọn pe Mercy Aigbe wọ́n ló bi wọ́n ní ìbéèrè kan ó ní pé ṣé o ní àlàáfíà nínú relationship tó ń wá yẹn ó lóun wá ní bẹ́ẹ̀ ni ọlátúnbẹ̀rẹ̀ lẹ́lẹ́kejì ṣé o ní ìfọ̀kànbalẹ̀ nínú relationship tó wà yẹn ó ní bẹ́ẹ̀ ni ó ní ìgbà tí wọ́n máa béèrè lẹ́lẹ́kẹta pé do you have peace ó lóun wá bẹ̀rẹ̀ sí í sunkún ó ní òun dẹ̀ jẹ́ ẹnìkan tó wà very emotional ó lóun wá bẹ̀rẹ̀ sí í sunkún ó ní òun kàn fẹ́ ó ní nǹkan tí Mercy Aigbe sọ fún àwọn ni pé àwọn kàn fẹ́ mọ̀ bóyá ó ní àlàáfíà inú dídùn àti ìfọ̀kànbalẹ̀ nínú relationship tó wà yẹn pé tó bá ti ní ìfọ̀kànbalẹ̀ pé àwọn lọ́wọ́ sí i o wọ́n dẹ̀ tún jáde nínú ìròyìn náà láti sọ pé wọ́n ní Mercy Aigbe ni mẹ́ńtọ̀ àwọn pé àwọn ò lè gbàgbé láéláéláé pé oore tó ń ṣe fún wọn wọ́n ní pé lọ́jọ́ tí wọ́n pe Mercy Aigbe yẹn pé wọ́n wà ní ìlú òyìnbó wọ́n dẹ̀ sọ wípé Mercy sọ wípé gbogbo nǹkan tó dàbí mímu tó máa mu ní ọjọ́ ìgbéyàwó Òkìkí àti Bímbọ́ Àfọláyàn gbogbo rẹ̀ wọ́n ní pé àwọn ò lè gbàgbé oore yìí láéláéláéláé ìgbà tí Mercy Aigbe máa respond wọ́n ní ah, àwọn kan délé ni wọ́n bá rí mẹ́sẹ̀gì wọ́n wá ní pé ah, pé Bímbọ́ Afọláyàn náà pé ìyàn dáadáa ni pé nítorí náà nǹkan ẹni tó bá ń ṣe nǹkan rere pé nǹkan rere náà ló máa máa dé bá ṣe rí pé eh, ìṣọ̀kan tó wà láàárín àwọn ọmọ tíátà nígbà kọ̀ọ̀kan tó bá ń gbé àwọn ìfẹ́ àwọn àmì eh, ìfẹ́ yìí tó bá ń gbé yọ ó máa ń jẹ́ ìwúrí fún irú àwọn tó bá ń bọ̀ lẹ́yìn tó ń wò wọ́n gẹ́gẹ́ bí àwòkọ́ṣe. ìròyìn mi tí mo tún fẹ́ mú wá fún yín náà ni arábìnrin Eukeria Anunobi gbogbo alamọ̀ gbajúgbajà olóṣèré ti ẹ̀ka ti olóyìnbó Eukeria Anunobi tí a ti gbọ́ ní ọ̀pọ̀ ọdún díẹ̀ sí pé wọ́n ti di evangelist wọ́n ti di onígbàgbọ́ bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti padà sínú iṣẹ́ acting yìí wọ́n sì ń ṣe iṣẹ́ òṣèré díẹ̀díẹ̀ ṣùgbọ́n wọ́n ti di ọmọlẹ́yìn Kristi tàdẹ̀gbọ́ pé tábà tiẹ̀ rí gbogbo àwọn post wọn lórí Instagram handle wọn burúkọ máa gba àwọn èèyàn ní ọ̀rọ̀ ìyànjú lóríṣiríṣi bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ gan láìpẹ́ wọ́n jáde lórí Instagram handle wọn láti gba àwọn èèyàn ní ìyànjú wípé gbogbo ẹni tó bá ń ta tẹ́tẹ́ pé kò dára rárá pé kì í ìfẹ́ Ọlọ́run kò sí níbẹ̀ pàápàá jùlọ ìròyìn tí mo tiẹ̀ fẹ́ mú wá fún yín ni pé láìpẹ́ wọ́n tún jáde lórí ẹ̀rọ ayélujára wọn ti Instagram wọn láti sọ wípé gbogbo àwọn olówó pé kí ló tiẹ̀ ń fowó wọn ṣe gan wọ́n ní pé instead tí wàá fi máa fi owó ẹ̀ fi máa ra oríṣiríṣi nǹkan tí ò wúlò tó máa filẹ̀ tó máa lọ nílé ayé yìí pé kí ló dé tí wọn ò ṣe fi owó yẹn tún ìgbésí ayé èèyàn ẹlẹ́ran ara bíi tiwọn ṣe pé nǹkan tí wọ́n bá ṣe fún ẹlẹ́ran ara bíi tiwọn òun ló ní ìbùkún òun ló dẹ̀ ní iyì wọ́n dẹ̀ ní pé kọ́ má gbàgbé wípé gbogbo nǹkan tíyàn bá ń ṣe nílé ayé yìí pé tó bá dé ọ̀run kọ́ pé ó máa lọ sọ fún ọlọ́run pé báyìí báyìí mo ṣe lo ìgbésí ayé mi o evangelist Eucharia Anunobi gbajúgbajà olóṣèré tí wọ́n ti di evangelist báyìí àwọn ló ń gba àwọn èèyàn ní ọ̀rọ̀ ìyànjú lórí ẹ̀rọ ayélujára wọn ìròyìn tí mo tún mú wá fún yín náà ni Mercy Johnson gbogbo alamọ̀ pé Mercy Johnson gbajúgbajà olóṣèré nínú ẹ̀ka tíátà pàápàá jùlọ ti àwọn olóyìnbó lẹ́yìn tí wọ́n ti ṣe ìgbéyàwó wọn tán sí pẹ̀lú Prince Okoji àdẹ̀mọ́ pé Ọlọ́run ti fi ọmọ mẹ́ta wọ́n ti fi ta arábìnrin lọ́rẹ nǹkan tó wá ṣe gbogbo èèyàn ní ìyàlẹ́nu ni wípé lẹ́yìn ọmọ mẹ́ta tẹ bá rí Mercy Johnson ẹ ẹ ẹ máa wò wípé ah, ah, arábìnrin tó bá sọ fún yín pé kò tíì bímọ rí ẹ máa ní pé bẹ́ẹ̀ ni kò tíì bímọ rí so àwọn awuyewuye ti ń ṣẹlẹ̀ lórí ẹ̀rọ ayélujára tó bá ti post ẹlòmíì máa máa rò pé bóyá ó ó ṣe ó treat picture yẹn bóyá ó lo flitter ó fi jẹ́ kí inú òun kó kó slim kó pẹlẹbẹ mọ́lẹ̀ ó ti wá jáde ó tiẹ̀ fi fídíò hàn ó fi inú ara rẹ̀ hàn gangan níbi tóun ti wà ní kitchen pé kò sí nǹkan kan tóun lò sí òun ò lo belt sí pé hard work àti determination nǹkan tó jẹ́ pé nǹkan tíyàn bá fẹ́ ṣe tó bá ti mìíràn pé nǹkan báyìí báyìí mo fẹ́ achieve ẹ̀ wá dẹ̀ rí i pé ó ṣeé ṣe o nítorí náà nǹkan ó ti wá tún ṣí another page lórí Instagram tó pè ní Mercy Magic online pé àwọn èèyàn kọ́ máa tẹ̀lé o kó máa fún ọ ní tips nípa gbogbo àwọn fruits àwọn nǹkan tó ń lò tí ara òun fi padà sí bí òun ṣe wà báyìí ó lóun ò abẹ o ó ní òun ò sọ pé àwọn tó bá fẹ́ ṣiṣẹ́ abẹ sí ara wọn láti tú ara wọn ṣe òun ò ní pé kọ́ máa ṣe ó òun fúnra òun òun ò ṣe surgery kọ̀kọ̀kọ̀kọ̀ ohun ìyàlẹ́nu ló jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lẹ́yìn ọmọ mẹ́ta ó dẹ̀ sì dúró déédé ó dúró dáadáa bẹ́ẹ̀ ni o ẹ jẹ́ kí n tún fún yín ní ìròyìn arákùnrin kan ní ti ẹ̀ka ti àwọn olóyìnbó gbajúmọ̀ olóṣèré ni Leo Mezie tó ti wà ní ẹnu àìsàn fún bíi ìgbà díẹ̀ báyìí àti ẹ̀gbọ́n ó pé nígbà tí àìsàn yìí bẹ̀rẹ̀ àwọn ọ̀rẹ́ ará àti ẹbí rẹ̀ wọ́n ti pariwo síta fún ìrànlọ́wọ́ nítorí pé gbogbo owó tí ọkùnrin yìí ní wọ́n ló ti ta lé ó ti ta mọ́tò ó ti ta gbogbo ohun ìní rẹ̀ láti fi lè tọ́jú ara rẹ̀ nítorí pé ó wà lórí on dialysis gẹ̀dẹ̀mọ́ pé kì í ṣowó kékeré kọ́ ṣùgbọ́n wọ́n ní pé ìgbà tí wọ́n tiẹ̀ kọ́kọ́ jáde síta wọ́n ní pé apostle eh, Johnson Suleiman wọ́n jáde láti kó owó ńláńlá fún wọn tí wọ́n dẹ̀ fi lọ sílùú òyìnbó láti lọ ṣe kidney transplant bí ara wọn dẹ̀ yá wọ́n dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wọ́n ní ṣùgbọ́n láìpẹ́ ó ti tún suffer second kidney failure in fact ó bani nínú jẹ́ gan nítorí pé tẹ́ bá tiẹ̀ rí wọn nínú yàrá ibi àwòrán ibi tán wà ó wà nínú yàrá kékeré kan gbajúgbajà olóṣèré Leo Mezie bẹ́ẹ̀ ni àwọn ló tún pariwo síta so ọ̀gá àwọn AGN Actors Guild of Nigeria ti gbogbo Nigeria Emeka Rollas wọ́n ti jáde wọ́n ti open link kan tó yẹ pé gbogbo àwọn tó bá fẹ́ fún wọn lówó pé àwọn ò fẹ́ kàn fún anybody lówó kọ́kọ́ máa lọ directly to eh, sínú àkáǹtì Leo Mezie bẹ́ẹ̀ ni o gbogbo àwọn èrò tí mo mú wá fún yín ní ọ̀sẹ̀ yìí nípa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ẹ̀ka tíátà mo lérò wípé ẹ ti rí ẹ̀kọ́ kọ̀ọ̀kan níbẹ̀ ẹ ti jẹ̀gbádùn gbogbo àwọn ìròyìn wọ̀nyí ṣùgbọ́n o lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ tí a bá ti rojọ́ díẹ̀ kí ni ká tún ṣe o jẹ́ ká tún lọ fẹsẹ̀ rajó bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ lọ ńkọ́ káwa kó máa ṣe kí ni o ká máa da yín lára yá jẹ́ ká lọ fi ẹsẹ̀ rajó sí orin Davido nwa baby à ń bọ̀.